إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فاعلموا رحمكم الله أن من خصائص الشريعة المحمدية الوسطية في كل شيء فالوسطية شيمة من سيم خير خير الأمة المحمدية فالنعمة من نعمة الله تعالى على هذه الأمة المحمدية وتشريفها له وتشريفه له أن جعلها أمة وسطا خيارا عدولا قال الله تعالى كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا فهي خير الأمم التي أخرج للناس قاطبة كما وصفها الله سبحانه وتعالى وشهد لها ربها وخالقها بذلك قال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون فهناك أدلة كثيرة على وسطية هذا الدين وأنه الدين الحنيف الذي لا يقبل الله غيره قال الله تعالى ولقننا في سورة الفاتحة اهدنا الصراط المستقيم الذي يقتدي أن يكون الدين مصطفا بالوسطية وهناك مجال متعدد الوسطية فمنها الوسطية في العقيدة وكذلك في مجال العبادة وكذلك في مجال الأخلاق فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا بها حتى يكون ديننا ديننا مقبولا عنده سبحانه وتعالى adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run agbàgbé kò sí ẹnìkan tọ́lẹ́tọ́ sí ìjọsìn àti orin nìkan tó lọ atọ́lẹ̀ iṣẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad tí ọlọ́run àti òkè tí ó bẹ́ àtàwọn ará ilé rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹni tó bá jọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jọ́ pé ṣe kọ́lọ̀ ń jẹ́ àjọ nínú wọn ẹ̀yin ẹrú fi ọlọ́run ẹ̀sìn wa ti di ẹ̀sìn Islam yìí nínú ìròyìn ńlá ti ń bẹ fún òun náà ni pé ọjọ́ ẹ̀sìn ìwọ̀ntúnwọ̀nsì tí ò sí àfẹjù ńbẹ tí ò sì sí àfẹjù ńbẹ ọlọ́run bá àlejò ọlá òun lọ́mọ mọ̀ sí mùsùlùmí bẹ́ẹ̀ nínú ìtọ́ka lórí eléyìí òun náà ni ayọ̀ ọlọ́run bá ti ń sọ fún wa yìí pé لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا àwọn náà ọba àdìgbọ́lá lábàá mọ̀tí yín ní ìjọ ìwọ̀ntúnwọ̀nsì ìyẹn ni pé àṣejù ò ní sínú ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ náà ni àṣe èso kò ní sínú ọ̀rọ̀ yín ìwọ̀ntúnwọ̀nsì lẹ́wà kẹ́lẹ́bà jẹ́ alátakò lórí àwọn èèyàn yòókù àwọn èèyàn àwọn ànábì ọlọ́run tó ti lọ sáfì ju ń bẹ lọ́wọ́ wọn sáfì tó ń bẹ lọ́wọ́ wọn kó sì lè bá àjẹ́ yìí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́ba àdìjọ́ ìbílẹ̀ àdìkìyàmà òun náà jẹ́ alátakò lórí àwọn tí wọ́n bá kàfi jù nínú àwọn àjùmọ̀ rẹ̀ kọ́lọ̀ dákun kọ́mọ́ ti wá ní aláfẹ̀yìn kọ́mọ́ ti wá ní aláfẹ̀yìn tó wọlá nínú gbogbo ìjọ tó ń gbéjìde fún àwọn ànábì ọlọ́run ìjọ àdéhùnmọ̀ ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam òun náà ló lóore lọ́dà rẹ̀ tá a bá ń wá orí kiri tá à ń wá àǹfààní kiri lórí àlámọ̀ ilé ayé àti àlìkìyàmà ẹ̀wọ́ atọ́jú àwọn àdéhùnmọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà ọlọ́sọ ilé ìfowópamọ́ كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله أي مسلمين أي مؤمن يدلو أي صادع النبي صلى الله عليه وسلم لا تكوايوا أي تأتجي إلى النبي أتي أوان صابيري أي لجن تلوري جنين بقوي جو أوان النبي أولون فتا فتا أولون باني تأتي لوري أولون ليبي amúyíjáde fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ẹ máa ṣiṣẹ́ ńlá láàrin wọn iṣẹ́ wo náà ni lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti ṣe dáadáa tẹ́ ẹ jìnnà sí àìdá ẹ̀yin fúnra yín lẹ́tọ̀ wa máa kọ̀ lẹ́tọ̀ wa máa fàwọn yàn látẹ̀ yìí kí wọ́n máa ṣe dáadáa ẹ sì máa kọ̀ fún wọn kí wọ́n máa ṣàìdá àti ojúṣe lórí dáwà ìfi àwọn èèyàn tó jọ́ ọ̀nà ọ̀dọ́ ọlọ́run pípé wọn ti dáadáa kíkọ ìbàjẹ́ fún wọn àtúntúnṣe àwa tí ọba ti ṣe eléyìí kò sínú ẹnu ní tí ọlọ́ọ̀ba tí ó ròyìn rẹ̀ pé ẹ̀yin lẹ́lóore jù nínú gbogbo àwọn ọ̀dọ́ tó ti wa ọ wà lóye pé ká máa fa àwọn èèyàn láti ẹ̀ dáadáa bóòlù á ti máa gbìyànjú lórí pé wọ́n máa tẹ lọ́wọ́ èyí tí ó mú encouragement lọ́wọ́ èyí tí ó mú ìkúnilápá lọ́wọ́ bẹ́ẹ̀ náà sì ni ẹ máa kọ̀ fún àwọn èèyàn nípa ìbàjẹ́ ẹn tágbára ń bẹ lọ́wọ́ ẹ̀ kọ́kọ̀ fún wọn nípa ìbàjẹ́ ẹn tí ò tágbára lọ́wọ́ ẹ̀ kó ti wá àti wọn kó fi ìbàjẹ́ ẹn tí ò fẹ́ ìbàjẹ́ ṣe kákun lápá bí ò ṣe ní ṣe ìbàjẹ́ yẹn nínú pé à ń ti dáwà síbi ọ̀nà sọ́lọ́m ajẹ́ èyí tó lóore jù nínú ìjọ ọlọ́ba àdìgbò látọ̀ fi fún yí pé nínú tẹ́ẹ̀ fi lóore náà ní pé tó nínú nàìjíríà ìgbàgbọ́ òdodo tó di ngiri tí Kùránì mú wa ti súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ̀yin jẹ́ tó nígbàgbọ́ sí nípa ọlọ́run ọlọ́run bá lè gbọ́dọ̀ wá sọ pé walau amana ahlul kitabi lakana khayran lahum àwọn tí wọ́n sáájú yín tá fún tíra ti ṣe Yahudi àti Nasara wọ́n bá ṣe yí pé ìmánì òdodo làwọn náà ní ni ìbá fún wọn ìbá jásí dáadáa fún wọn ọlọ́run bá lè kẹ́ láǹtọ́ fún alukóra ìpè nínú ọmọlùmọ́pinnu lọ́wọ́ àtúntàwọ̀ ọmọlùmọ́pinnu ọ̀n bẹ́ẹ̀ nu wọn ẹ̀ń tọ́jẹ́ mú mi ní òdodo ṣùgbọ́n ogunlọ́gọ̀ wọn ìǹtọ́pọ̀ jù nu wọn fásitì ni wọn ìtumọ̀ fásitì nínú Islam náà ni ẹ̀ń tọ́jẹ́ kò fi orí ẹsẹ̀ lẹ́sẹ̀ ó sì mọ̀ọ́mọ̀ sórí bọ̀ kò tó wá sí ń pamọ́ ojútáyé ní tó wọ́n ò rí tí ọ̀dá ńlẹ̀ wọ́n ò ṣe wọn ò tún ní ṣe láti pamọ́ ojú àwọn èèyàn ni wọn ti máa ṣe ẹni tí ń jẹ́ fáàtì nínú ṣẹ̀ríà Islam kọ́lọ̀ ń kọ́kọ́ àpònú ìwà kò tí ì ntaba ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ ń fún wa wọlá àti tóbi ọlọ́run wọlá àná rẹ̀ àwọn ẹ̀rí lọ́kànnù Qur'an ìyẹn ni pé a wà ní ìwọ̀ntúnwọ̀nsì tá a ní sàṣejù tá a sì ní sàṣejù o ẹ̀yin náà wo àwọn àyàtọ̀ àti kàdíwájú ẹ̀sùn wa wo ń tà ń kà nínú òun lójoojúmọ́ nínú suratul fatiha tá a lè fi rákà tán láì jẹ́ bá a kà á ìtọ́ka ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí wípé ìjọ àárín gbogbo ni wá ìjọ tó ti pé kò sí àtẹ́jú kò gbọdọ̀ sí àtẹ́jú òun náà ni sọ́lọ́ọ̀bà ìgbẹ́jọ́ láfi ń nù wá nínú suratul fatiha yìí pé اهدنا الصراط المستقيم ìrì ọlọ́run tọ́wọ́ àti ojú ọ̀nà tààrà ojú ọ̀nà tààrà ń ìyẹn pé kí ló jẹ́ àtẹ̀tẹ̀ rí ọ̀dọ̀ ọlọ́run bá dé táàfin bá ọlọ́run bá pàdé pẹ̀lú dáadáa títẹ ẹwọ́ fi jẹ́ àtẹwọ́gbà níwájú ọlọ́run òun náà ní pé kò ní í sí àfijù ńbẹ bẹ́ẹ̀ náà ni kò ní í sí àfihàn tó ńbẹ tó wá ròyìn ìyàwó tó wá ròyìn ojú ọ̀nà yẹn nínú súrà yẹn náà bákan náà gbé siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin ojú ọ̀nà àwọn ẹ̀ṣẹ́ ìgbèrè ọlọ́run ó ṣe ìrọ̀rá rẹ ó ṣe fún wọn iná làwọn ànábì ọlọ́run àwọn ẹni rí tọ́tẹ̀lé wọn àwọn olódodo ẹgbẹ́ tọ́lọ́run ni wọ́n ń ṣe níbi tí èké ṣe àwọn tí o bínú sí wọn lọ dọọlì àtàwọn tí wọn fẹ́ẹ́ tẹsí tí wọn ti wọ gbẹ wọn ti wọ gbó lọ anabi wa sallallahu alayhi wa sallam nínú hadith rẹ̀ ọsẹ pé ó múlẹ yẹ wúlò wọn ti nà sọ̀rọ̀ ẹ ó ní gẹrẹ mọdúbà ní wọn lọ dọọlì yìí náà ni yahudi àti nasara àwọn júù àti àwọn tá a fún ní ìfẹ́ láwọn tẹ̀lé anabi isa alayhi salatu wa salam ó ní àwọn náà ni àwọn náà ni mọdúbà alayhi àwọn tọ́lọ̀ ti bínú sí. àwọn yahudi nímọ̀ nípa síra ọlọ́run dáadáa wọn mọ òdodo bíi ti bẹ́ẹ̀ ṣùgbọ́n kò bá ìfẹ́ inú wọn mu wọn wá fífi ẹ̀ wọ́n yí wọ́n pa lójú dà wọ́n tẹ̀lé ìfẹ́ inú wọn èyí tí wọ́n máa fi fi ọlọ́run bá ọ̀kan wọn sí lónìí kan èyí wọ́n fi tẹ̀lé ìpè tí musa alayhi salatu wa salam tó mú wá bá wọn wọn ò títí lálìkè àmọ́ náà bá ó fi dé bẹ́ẹ̀ náà sì ni àwọn nàṣọ́ra ọkàn tí wọ́n rọ̀ ju wọn wọn a máa lọ létílé ìjọsìn ìgbà míì wọn a máa takú bẹ́ẹ̀ èmi nínú wọn ní ìtò nfẹ́ fẹ́ ti tọ́lọ́ dé òun ò ní níyàwó òun ò ní fún ọlọ́ ibi tó ń wọn sọnù ọlọ́dàgùn ọjà sọnù nínú àdí nínú àdó ànábi ọ̀sán ọ̀la àjọsán àti máa ń ṣe gbogbo báyìí pé aláwọ̀ ìdí àwọn òbí kàmí àbẹ́lì àwọn òbẹ́lì ìrẹ́ ọlọ́run ọmọ ń bẹ́ ọ sọ́mi fún òbí kí n sì nà àbí kí n tó sì yàn lọ́nà torí pé téèyàn bá ti lè wọ̀ ọ̀gbẹ́ báyìí táwọn yẹn bá tẹ̀lé gbogbo ẹ̀sẹ̀ tí wọ́n bá ń gbà tó lóògùn máa gbà mẹ́ kò tí túmọ̀ sí pé àwọn nàṣọ́ra yìí wọ́n ti wọ ìgbẹ́ lọ bóòlù yìí ó ti sọ yìí pé òun fẹ́ sí lọ́wọ́ ní àsìkò tá a wà yìí àti láti tipẹ́tipẹ́ kọ́ wá jẹ́ ike ijó àti ìlú ni wọ́n kó lọ síbi ilé ìjọsìn tọ́lọ́run àti gìtá ni wọ́n kó lọ síbi ìjọsìn tọ́lọ́run kódà wọ́n tún máa dáwọ́jọ fún un ní ìrètí wípé ìdáwọ́jọun ni yóò jẹ́ kí àwọn tó súnmọ́ lọ sí àwọn dáwọ́ fólù àti gìtá bẹ́ẹ̀ náà sì ni wọ́n tún máa ọ̀rẹ́ntìtì ara wọ́n máa sọ́ra wọn wọ́n máa ọ̀rẹ́ntìtì ara wọn lórí igbó ni a ṣe ń jẹ́ kí ohun tó dùn O di òru yẹn làwọn fi ń yin ọlọ́run wọn wàá máa kọrin tó dùn ká gbọ́ wàá fi jó sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ẹlòmíì yóò tún máa làágùn bẹ́ẹ̀ ìgbà míì ẹ tún máa gbọ́ ẹ bá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ múra yín méjì méjì ẹ múra yín mẹ́ta mẹ́ta lórí ijó ẹ ń tó kéré jù ní ẹ tó ní làákà lọ bá bẹ́ẹ̀ sin ọlọ́ọ̀bá òdodo tó dá wa tó ṣe ìjẹ̀kùn fún tó fi ọ̀pọ̀lọpọ̀ orí ìntàmọ̀ àti ìntàmọ̀ ìntàmọ̀ lọ pọ̀jù ìntàmọ̀ lọ àbíjọ́ tọ́lọ̀ bá tó sọ wáyé láti wọn á ah, Allahu àti nùrí ọlọ́run lélẹ̀ ọlọ́run tó wá sí nǹkan ijó àti ìlú àtòrí kíkan ṣe kájúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kájúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kájúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n sì káyí pé àwọn tó lọ àwọn tó táǹkà àwọn àyà mi táàdé látùbà àádé lọ́sàn lẹ́ẹ̀mejì àádé lálẹ́ lẹ́ẹ̀mejì wọ́n láwọn àyàn pé ẹ̀ka wa láti ilẹ̀ láwọn ọ̀gbẹ́ àwọn táwọn ń kọrin táwọn ti rí lẹ̀ táwọn ń ṣe bí wèrè lọ́ọ̀gán wọ́n láwọn làwọn jẹ́ ẹni tí ń ṣe kíni o ẹni tí ó lù ojú rẹ̀ ọlọ́run dákun mọ́tò wá ń dọ̀ọ̀lù lẹ́yìn mọ́tò wá ń sọ̀tún bẹ́ẹ̀ àlẹ́ yìí mọ́tò wá di ẹni tó lè ṣe ìwọ ọlọ́run ó bínú lé lórí mọ ìsọwálẹ̀ ń tiẹ́ pé ọbẹ̀ mọ̀nà lórí wọ̀fẹ́ lọ kọlọ́n dá kùmọ̀ tí wọ́n bẹ̀ o torí ẹ̀ lọ́lọ́wọ́ bá lè kíra sọ pé kadhalika ja'alnakum ummatan wasata àwọn ọlọ́wọ́ bá lè kí ọlá àwa náà la màmá sẹ́yìn ní ìjọ àárín gbùngbùn ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀ntúnwọ̀nsì tọ́lọ́wọ́ bá lè kí wáyẹ ó lé àwọn ojú kan náà ìtọ́sọ́nà ti ń bẹ́ẹ̀ tá a bá wù kẹ́bi táwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ sọ ọ́ ń dá lórí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni sọ́jà àfídà àdìọ́kàn àdìọ́kàn onímọ̀ ń taari yẹn lọ síbi iṣẹ́ àdìọ́kàn yẹn onímọ̀ ń taari yẹn lọ síbi iṣẹ́ torí ẹ̀ lọ ti jẹ́ oní ọ̀gá gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe Islam ọ̀gá gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe Islam ọ̀fẹ́ tìrò ni ọ̀fẹ́ yọ zakati ni ọ̀fẹ́ gbàwẹ̀ ni ọ̀fẹ́ ti ájì ni ọ̀fẹ́ ti dáadáa tóbi rẹ ni ọ̀fẹ́ da mọ̀lẹ́bí pọ̀ ni láwọn oríṣiríṣi ìdí yẹn máa ń ṣe tí rẹ tó ti adé pé ọba ẹ̀sìn mu torí náà ló ti ṣe ṣe adé pé ń o ti ti tẹ́ ẹ rí o ti fẹ́ tọ́ gbalada lórí rẹ̀ láyé àti lálùkì yá wọn. ìwọ́n tọ́ yẹ pé ìtẹ́ rẹ̀ ló ṣe ń tòótọ́ ṣùgbọ́n tó ti ọ lọ ọbẹ̀ kì í ṣe nǹkan rí torí ìṣe àrími ni ọmọ ọlọ́run débẹ̀ ọpọlọ rẹ̀ lásán lọ́ta rí ẹ lọ́bẹ̀ o ní láyà kẹsẹ̀ tọ́ gbàmọ́ ìwọ̀n lórí rẹ̀ kódà yìí yóò tún gbẹ́sẹ̀ yóò tún lẹ́tọ̀ọ́ sí ìyàtọ̀ lọ́run torí pé ọlọ́run ọba àlejò ọlá ọ̀sẹ̀ pé ma máa umiru illa liya'budu Allaha mukhlisina lahu lọ́ba kò sí ń tá a pa àwọn tó ṣáájú látẹ pé kí wọ́n máa ṣe bí pé kí wọ́n mẹ́ẹ̀sìn mọ́ fún ọlọ́run gbogbo ń tàǹtì pátápátá ẹ̀sìn lọ́jẹ́ fọlọ́run kódà tó ọba lọ inú ẹ̀sìn fọlọ́run lọ́jẹ́ nígbà tí ọba wọnú ilé ìyàgbẹ́ lọ

ọwọ́ àánú àwọn adùn àdìgá àwọn tó ti pé wọ́n ń fi àdìkiri fọlọ́ àdìkiri pẹ̀lú àwọn àdìkiri pẹ̀lú iṣẹ́ àdìkiri pẹ̀lú ọkàn tí ò ní fi kẹsẹ̀ gbàgbé tí ò ní fi àtúnṣe gbàgbé ọlọ́run tánà bí wọn sọlọ láàrin òtá tó bá tún wá jáde kó ló gbẹsẹ tó jáde síta yóò sọ pé kò kọrọ àná ìrẹ ọlọ́run sàbójúkú kó fún mi ẹsẹ̀ mi fún mi o sàbójúkú ẹsẹ̀ mi fún mi o ó di ìbáàdà fún àbí ó di ìbáàdà fún ó di ìbáàdà fún bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbésí ayé mùsùlùmí pátápátá tí bá ń lò ìbáàdà lọ́jẹ́ fún kódà nẹ́bí wọ́n sọ̀rọ̀ láàrin wọ́n sọ̀rọ̀ adé ìṣèkọ́ ní mùsùlùmí èèmọ̀ ní ọ̀rọ̀ mùsùlùmí tó bá fẹ́ tẹ̀kọ́ báyìí yóò lè jẹ́ ládàá fún lọ́dọ̀ ọlọ́run ìfẹ́ tẹ̀kọ́ lásán tí ó dóyàn tí yóò pé inna lillahi wa inna ilayhi raji'un mọ́mì nínú disappointment yóò sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ìgbà mi yóò fẹ́ subhanallah ìgbà mi yóò fẹ́ Allahu akbar nǹkan tó tẹ̀lé sí ó tún di ìbádà fún ẹ bí mọ́mì ní ṣe ń torí ẹ̀rọ jẹ́ nke gbogbo ń ta bá ń ṣe mú sẹ̀mí pátápátá ọgbọ́dọ̀ jẹ́ ìbáradà bọ́lọ̀ ìtí ó bọ́lọ̀ iná ẹ̀ ní nǹkan àkọ́kọ́ tí kò mú wa ká sí ní àwọn tó máa yí dá àwọn tó máa yí ọkàn rẹ̀ ìrégbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìrégbé àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mùsùlùmí ni ọjọ́ tó láàrin oṣù kan kò ní ààrẹ mi pé ó kéré ẹlòmíì ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹlòmíì tiẹ̀ fẹ́ẹ̀ ní lójoojúmọ́ díẹ̀ díẹ̀ ọ̀kan yọ ọlẹ̀ ṣùgbọ́n ṣé torí ìtọ́ ọlọ́run lọ bá lọ ṣé tọ́ ọlọ́run lọ lọ ṣé ń bẹ̀ kójú ọmọ tì mí àti gbọ́ mọ̀ mọ́ bú mi mọ̀ wá mọ̀lá tán bá fún ẹ̀rù bá ti ń wéjì ara wa ẹ̀rù bá ti ń wéjì ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله ورزاق ذو القوة المتين kò sí nǹkan kan lọ́nà dára fún àtikọ́jẹ́ pé gbogbo ìṣẹ́jú wa pátápátá gbogbo ìgbésẹ̀ wa pátápátá kọjá ìbádà fọlọ́ torí ẹ̀ ló jẹ́ pé ìwọ̀ntúnwọ̀nsì ó wà níbi nǹkan àkọ́kọ́ tí ìsìláàmù mú wáyé òun náà ni sọ́jà àkìdá wa ìtaàmì lẹ́nu pa àtọ́lọ́ ìwọ̀ntúnwọ̀nsì ọlọ́wọ́ bá àlejò láti nínú ìwọ̀ntúnwọ̀nsì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn kan ní lẹ́yìn tí adébí yìí sáré sara tó sara wọ́n ní ọmọ ọlọ́ọ̀ni nítorí ọ̀nà àrà sọ wípé ọlọ́ọ̀n gangan ni àwọn míì sọ ìkẹta ọlọ́ọ̀n ni pé ọlọ́ọ̀n mẹ́ta ní bẹ bẹ ìrégbè yẹn kò sí inú ẹ̀sìn Islam ọ̀rọ̀ ọ̀sọ́kùsọ àjẹ́ ọkọ̀ burúkú yẹn kò sí inú Islam ọmọ ọmọ ọmọ Mariam ọmọ Maria sọ́yẹ́ pé ìjọ kan ló bi ní ké wẹ̀wẹ̀wẹ̀wẹ̀ àbí ẹ̀kọ́ ni àsìkò kan ló fi ń fún lọ́yàn tí fi ń dàgbà sókè táwa sọ pé òun ló ní àkóso gbogbo ilé ayé àjàlè ní àmì ìsọkúsọ báwọn sápò ní ẹlẹ́dàá gbogbo wa yìí àwọn tó ṣáájú rẹ̀ náà ọmọ kékeré òun náà lọ́dá wọn wọ́n tún nígbàgbọ́ òjì gbé ó ti lọ ọ̀dọ̀ ọlọ́run gbogbo lẹ́yìn gbòdúgbò náà ó tún ṣe kéde ó tún tọ́jú ayé irú ìsọkúsọ ọmọ maria ò ní sọ ikú òun ló ń da ètù ètù tó dá ìyọ̀rà kò lè kú òun ló ń da kátó wá tó ọmọ ẹ̀dẹ́ yẹn kó tó pọ̀ tó ẹran tó kó tó pọ̀ tó gbogbo oúnjẹ kó tó pọ̀ tó ìdí àti àwọn àdúgbò ẹ̀ sọ́mọ àtìlẹ̀ kò sọ ẹni sọ bẹ́ẹ̀ ẹ ń bá pè ní ọmọ ọlọ́run àbópè ní ọlọ́run àbópè ń kẹta ọlọ́run ó ti fi àti ìtò nípa ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́run ó ti fi wọ́n tún wá burú àwọn ní ọmọ àlè ní rẹ̀ ní ọ̀jẹ̀wé ńtọ́bàtún ẹtú wo àtijọ́ táwọn tó ṣe ọlọ́wọ́ bá alẹ́ kí ọlá ọ̀nà àrà nígbà àti ọlá rẹ̀ ó sì ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tí ò rújú rárá àwọn tó gbé gba ọ̀nà òdì lọ eléyìí ọlọ́wọ́ bá ọlá ó sì sọ wa sọ́nà ọwọ́ àti tí gbogbo ń pa tí ò sínú kíra ọlọ́run ibi tí koran ti sọ́kọ́ àyè ààyè oríṣiríṣi ọlọ́run ní àdébí yìí sàdé ìsọ̀rọ̀sà kì í ọlọ́run ọlọ́run mi lọ pé àwọn òkú ọmọ ni ṣùgbọ́n ọ fẹ́ràn rẹ̀ débi pé ọ̀sọ̀ ọ̀dọ́mọ ọlọ́run tó lóun ọlọ́run fi tiẹ̀ nínú koran wa agbọ́dọ̀ ìwọ̀ntúnwọ̀ntún tí koran mú wa nípa agbọ́dọ̀ rẹ̀ hada wa الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثره فأما بعد فأيها المستمعون الكرام فمن الوسطية وفي مجال الوسطية الذي جاء بها القرآن وجاء به هدي محمد وجاء بها هدي محمد صلى الله عليه وسلم هو في مجال الأخلاق واتباع الوسطية في الأخلاق يقول الله سبحانه وتعالى وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخر الآيات ومن مجال الوسطية أيضا الذي جاء به دين المصطفى صلى الله عليه وسلم هو الوسطية في العبادة فمن ذلك صفة ثلاث الذين جاءوا إلى النبي صلى الله عليه وسلم واستقلوا عبادة رسول الله صلى الله عليه وسلم ونذروا لله أن يتوقفوا عن أشياء ثلاثة فمن هنا يجب على المسلم أن يكون له وصية في أموره فأيها المتبعون الكرام فنحن ننتظر ما يسمى به وقد ثبت للنصارى عيد ثم ينتظر واحد جنار كما يقولون فهذا ليس من أعياد المسلمين البتة قال الله تعالى في شأن أعياد الكفار كما جاء عن مجاهد رحمه الله لأن, الله سبحانه وتعالى يقول عن المؤمنين والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما قال قال مجاهد هذا في دار عيد المشركين ونهى النبي صلى الله عليه وسلم أن نحتفل بعيد الجاهلية الذي أدرك أهل المدينة عليها وعبر بأن الله سبحانه وتعالى قد بدلهما بعيد في الإسلام عيدين في الإسلام عيد الأضحى وعيد الفطر وكذلك أجمع العلماء خاطبة بأن ما يسمونه عيدا ليس بعيد المسلمين وأن من تشب وأن من شارك في من شارك فيها فقد تشبع به ونسأل الله سبحانه وتعالى العافية وقد يؤدي بالإنسان إلى الكفر والإلحاد والصدقة أدبني دولار أترى إشياء جفاة محمد صلى الله عليه وسلم nínú ìkòrí ibi tí Islam tó ti mú wọ́sọ̀ sí yà wá ìjẹ́ ìwà ọlọ́ọ̀bá àdìjọ́lá ó ti sọ̀rọ̀ tó pọ̀ lóṣù àti ìfúra ó bá tó fi wọ́pọ̀ dá ọ̀rọ̀ tuntun alẹ́ àtàwùlù ìlà ìyá ọlọ́ọ̀bá àdìjọ́lá ó ti pàṣẹ ike ọ̀gbọ́dọ̀ fún sani ilẹ̀ yìí ọlọ́ ọlọ́run tó wá dá oríṣiríṣi ìwà tó yẹ ká máa wù ká máa tọ́jú àwọn òbí ẹni tá a bá rìn lórí ilẹ̀ tá a gbọ́dọ̀ sàtẹ́jù ọ̀gbọ́dọ̀ gbéraga débi pé ọmọ wa wú sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àbọ̀ máa gbéraga sí ọlọ́ọ̀bá àdìjọ́lá bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀nà tí Islam fi mú wọ̀sàtúyà wa òun náà ní ìbáàdà ìbáàdà wa tá à ń fi ta fi ń sin náà kò gbọdọ̀ sí àfihàn mbẹ wákàtí márùn lọ́nà ọba àlekè ọlá tó ti ọdún ọ̀run yẹn léwa lórí ibi tó bá ti wá rẹ nìkan tí ń fọ náà kàlí pé kọ́ ọjọ́ náà fìlà ọgọ́rùn kan kó o ti mọ̀ pé kò sọ̀rọ̀ ń pa ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam mà ẹnìkan bá ní yálà tí ibu one million ní kò ọkà kó o ti mọ̀ pé ẹni yẹn kò ń pa ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ẹ bá ní kò sọ̀kúrà òdìdí kan kalẹ̀ láàrin ojúmọ́ kan ọ̀ ń tan ọjẹ́ ni وطرف النبي صلى الله عليه وسلم وكذلك جعلناكم أمة وسطا الله بارك ولا lọ́mọ àmọ́ wa ṣe wá ní iye ìjọ ìwọ̀ntúnwọ̀nsì nítorí bùkátà sí lọ́dọ̀ ọlọ́run káníyàn rẹ̀ ọ̀dà ìwà rẹ̀ ọ̀dà látara ọkọ̀ ọmọ tẹ̀sìn ọlọ́run kọ́ ọmọ tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ gbà kọ́ wa mọ tọrọ nítorí ọba fẹ́ lọ́dọ̀ ọlọ́run bá dìjọ́ la kìí ṣe pé nígbà tó bá ti wá kákò sí pajápajá bá tó mú ọ tọ́wọ́ adigun ẹ̀rú lọ sí ìlú ìlú Islam bẹ́ẹ̀ náà sì ni nínú tí ó pàtàkì ní àsìkò tá a wà yìí òun náà ni pé àwọn nàṣọ́ra wọ́n ti fi ọdún kan ṣáájú wọ́n ń pè ní ọjọ́ òbí Jésù ọjọ́ òbí yẹn lọ́dọ̀ wọn gan ẹnu wọn ò kò ni pé nígbà wọn bí ní ọjọ́ kan kò túmọ̀ sí pé ká sọ ọjọ́ ayẹyẹ lọ́dọọdún ṣe lọ pàdé inú ni pé inú àwa mùsùlùmí náà tí wọn kú ọdún ẹlòmíì tó jẹ́ pé anabi tiẹ̀ gan muhammed sallallahu alayhi wa sallam kò lẹ́tọ̀ọ́ kọ́ ọmọ ti ọjọ́ ìbí rẹ̀ gbélé tàbí kọ́ wá ọmọ ti ọjọ́ ń bá ń sọjọ́ anabi wa sallallahu alayhi wa sallam kò sòótọ́ ọ̀rọ̀ ń lọ yìí kò sòótọ́ ọ̀rọ̀ bìí ń lọ ń lọ náà ni pé owó tí ó anabi wa sallallahu alayhi wa sallam kódà bá jọ ń àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ jù ọ lọ tí wọ́n rẹ́dí àti kú nítorí tiẹ̀ ju ìwọ lọ wọ́n kú lórí iye pẹ̀kọ́ sẹ́ni kankan tí ń ṣe ọjọ́ bí anabi wọ́n sọ́nù lọ́wọ́ àdùsọ́lá òun bí aláì sì fẹ́nu ara ẹ̀fẹ́ pé mọ̀ni àhàdàtà fi amúdínà hàdà máa lè sọ́nù lọ́wọ́ wà rọ́d ẹ yóò tó bá dáadáa lẹ̀ nínú ẹ̀sìn wa yìí ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ kéde pé òní ìgbà nìkan gbogbo òṣèlú tó bá lò ń bẹ̀ ni wọ́n fi gbẹ̀tẹ̀ gbogbo gbàtàwọn yẹn bá ń kọ́ sí rẹ̀ náà ló lóòótọ́ máa gbẹ̀tẹ̀ lórí pé wọ́n kọ́ sí rẹ̀ ànábì kọ̀lẹ́tọ̀ ká sọjọ́ ọ̀bí fún bóòlù àti ọ̀hán máa ti àjọyọ̀ pé ẹnìkan ọ̀n sọjọ́ ọ̀bí fún ànábì ọlọ́run kan ànábì ọlọ́run ọba yẹn kò mọ́rán wọn fẹ́ àdàdà alẹ́ tí wọ́n ni wọ́n ti wá kó dìbìrì ọ̀hún náà wọ́n tún kó bọ́ ìjọba ìjọba náà ti di ìpìlẹ̀ òyìnbó níjọ Christmas àtijọ́ kejì ẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ́lídì àti kó dìbìrì ń bá jọba àwọn alákadá mi wọ́n máa tún fẹ́ ọ̀yọ́ ká gbà nígbà ọjọ́ yìí pé ǹjẹ́ ń gbà mọ́ wa lápọ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ̀sìn wọn ló fẹ́ bọ̀ ní ọdún wọn fún wọn pé tí èèyàn bá ti àìda àìda náà lọ́wọ́ ẹ káàánú òfin dípò rẹ̀ ni kọ̀yọ́ ká ṣe bẹ́ẹ̀ ntọ́ da ní káwọn òfin dípò rẹ̀ àwọn òbéèrè fọdùdé ẹjọ́ jímọ̀ ìsìlámù ọ̀sán ní káwọn òṣìṣẹ́ ẹjọ́ jímọ̀ kò ní àmọ́ lọ́ọ́ òṣìṣẹ́ ẹjọ́ jímọ̀ tó bẹ́ẹ̀ náà sì ní àbéèrè fún ọdídé mólídì kò sínú ṣẹ̀ríà ìsìlámù wa lẹ́yìn ìgbà náà wọ́n ti wá ń retí first january wọ́n máa fi kan gbogbo kálukú jẹ́ wípé ẹ̀ẹ́dọ́n ló bá ti bá láyé dandan nìkan sọdún ọdún tó ní pé wọ́n dálẹ̀ ní Rome àwọn àfáà sì ń sọ fún wa ní gbogbo ọdọọdún wípé wọ́n fi sọ òòṣà tí wọ́n ń sìn ni òòṣà january ń bẹ february ń bẹ ẹ tí wọ́n jí padà ńgbà wọn wà ní nǹkan mìíràn tí wọ́n pèsè mọ́ ni wọ́n fi mìíràn rẹ̀ àwọn amúnisìn tí wọ́n ti wá ní èbó àwọn náà tó gbé òǹkà yẹn wọ́n tó gbé wá fún wa àwọn náà ti lò àwọn tó ń yá máa mú lọ́dún náà náà wọ́n wá kó ràn ìjọba ìjọba tún dèkìlẹ̀ a jẹ́ mùsùlùmí jẹ́

tímárì yóò tà rẹpẹtẹ nímìnà níjọ ọdún táwọn èèyàn máa fáyé lọ tí wọ́n máa gbowó tí wọ́n máa gbowó tí wọ́n máa gbowó àwọn míì ọlọ́run fi ọrọ̀ wọn sí ijọ́ yẹn islam ọ̀sọ́ pé mọ̀ sí iṣẹ́ islam ò fi ọmọ lọ bóòlù ó ti wá sọ̀rọ̀ ààrẹ dìdìrín tọ́wọ́ àjókòó lé january one sọ́sọ́ yìí sọ̀rọ̀ sọdún ọdún tí ọba islam mu ọdún tí wọ́n ti sọ yóò tà so àwọn onímọ̀ ẹnu wọn kò lórí pé kò sí inú ọdún islam èní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀ńtọ́ bá ń bá wọn ṣe àjọyọ̀ rẹ̀ ó ń fi àfihàn ìfẹ́ sí kèébérí tí wọ́n ṣe sọ́lọ̀ nìyẹn òun náà ta jọ wọ́n kódà ó lè sọ ìyẹn jùmọ̀ náà fi sínú ẹ̀sìn àwọn ọlọ́sùn náà àwọn náà ń ṣe tiwọn nínú àwọn míì tá a ń ṣe mọ́sálásí yóò tún gbàsọ funfun àjàjà àwọn obìnrin yóò tún sílẹ̀ yóò tún lọ ọbẹ̀ náà táwọn ni mùsùlùmí ọlọ́run ti فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ẹ̀ ń bá fẹ́ pàdé ọlọ́run dáadáa lálẹ́ kìyàmà iṣẹ́ tó bá kẹrí àdìgbò mú kọ́ máa ṣe tó bá ṣẹ́ra ọlọ́run mu tó bá súnà ní sàlám tó bá mú tó bá fi ṣe iṣẹ́ yìí kò gbọ́dọ̀ rú nǹkan kan ní ìkọ̀mọ́ ọlọ́run kò gbọ́dọ̀ torí nǹkan kan ní ìṣe àdìgbò ìtọ́lọ́run ìwọ̀n bá tá gbọ́ ìkọlọ́ kí ó wúlò fún wa o àti tóbi ọlọ́run ọlá àánú rẹ̀ àti títóbi ọlọ́ọ̀bẹ àti agbára rẹ̀ bẹ àti àìní túláyéláyé àti bẹ ìlú wa nàìjíríà ló ló tẹ́lẹ̀ ètò dáńbẹ̀ fọlọ́njọ́ máa gbèrú sí ètò dáńbẹ̀ fọlọ́njọ́ máa gbèrú sí ètò kùdé ẹ̀ka àti fọlọ́nkọ́ bá yí padà sí dáadáa ọlọ́dàpọ̀ mọ̀jẹ̀ ìlú wa ó dàrú láyéláyé mọ̀jẹ̀ kí ẹ̀dẹ̀ wa ó dàrú láyéláyé ìtẹ́ wa fọlọ́nkọ́ máa fi àlùbáríkà sí gbogbo omi tí ogun ti ń jà wọn ní gbogbo orílẹ̀-èdè tọ́jà àwọn mùsùlùmí ní gbogbo orílẹ̀-èdè àgbáyé ọlọ́dàkùn àbàtìkọ́sàbà kóró ọlọ́run jẹ́ ọjọ́ pé islam iná ni ó lékè ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله